takun ìlànà alákọ̀bí náà ẹ má fẹ́ lo àyàtò sàrídà jẹ́ kí àárín ìwọ àtọ́lọ́wọ́ bàrẹ̀ ó dáa ẹ tó fẹ́ káàrin ìwọ àtọ́lọ́wọ́ ó dáa yóò mọ̀ gútó bàdá yóò mọ̀ gútó run yóò mọ̀ gútó àwẹ̀ yóò mọ̀ gútó àdúrà yóò mọ̀ gútó gbogbo ohun tẹ́ má sọ pé eléyìí sá yọ ọlọ́run bá nú ẹ rí i pé wájú rẹ̀ ti fẹ̀ bá ṣùgbọ́n tó bá pé ká dìde kírun torí pọ́nmọ̀ pọ́n ní àgbẹ̀kẹ̀lé míì dọ̀lọ́ kó jẹ́ pé ìyẹn náà òfútù fẹ́ tẹ̀lé ló padà já sí o àmì tó bá pè é òbó nìyẹn tí ò níye ṣe kí ni òwe ni wọ́n sọ fún ọ nísìn ìwọ́n tó bá pé o ò lẹ́lò mí àfọ́ ọlọ́run ṣé ọlọ́run ọba yẹn ní wàá máa bọ́ sọ̀rọ̀ ló wàá sọ pé ò ń ṣe kankan lọ́wọ́ tàbí wọn náà nílò orí kan tó fẹ́ lò so ká jẹ́ kí àlàkọ̀ àwọn àti Allah subhanahu wa ta'ala ká jẹ́ kí ààrẹ àwọn àtọ́lọ́wọ́n ọba kò dà nínú dídá ààrẹ àwọn àtọ́lọ́wọ́n ọba àwọn àfa àkọlùkọ́ bá yọnu sí wọn wọ́n ní ànábì wa sallallahu alaihi wasallam nígbà tó fẹ́ fún ọ ní fọ́múlà oríire ah, nàmbà wà láwa o tó fẹ́ fún wa ní fọ́múlà oríire ànábì ní ihris ala ma yanfa'uk wasta'in billah ṣe nígbà tí ń fẹ́ẹ̀lì tá àfi sóríire kọ́nà já ṣe é ó ní wípé àwọn bàbá wa dé sórí rẹ yẹn ẹ̀yin tẹ́ ń tọ́ ọmọ lọ́nà ìsìn máa ń fún yín ní àkíyèsí kan ẹ jẹ́ àkíyèsí. àdébí ní ìrìn sálàmù ẹ̀yàn fa òkè tó máa sọ fún wa pé mo mọ́ sọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn mi níjọ́ kan tí mo pósìtì kẹ̀kẹ́ àbú mọ́líkì wa pé bàbá àfa ewúrẹ́ tó pósìtì ìgbà yẹn ṣé ètò bàbá òyìn kọ́ lé wa ẹ bá tó gbé sí àlálì mi ẹ tún pè mí sí. ìyàwó mẹ́rin pọ̀ ọlọ́run kó fà lùbáríkà sí èyí gbọ́ bùkátà tó bá túnmọ̀ sí àlálì míì ẹsẹ̀ kí ni ẹ̀ dáhùn ni ha ẹsẹ̀ wá ń ṣe báyìí iṣẹ́ àlálì ok ṣé ọ̀rọ̀ ìyàwó tí mo sọ ní mo fi sọ à kò yẹ kó jọ ń bí mọ́ ó ti mọ́ra ọlọ́run fún àbáríkà sí fún buwa ẹ máa lẹ́yìn kan ọlọ́run fún àbáríkà sí ẹni méjì ọlọ́run fún báńkà sí ẹni mẹ́ta ọlọ́run fún báńkà sí ẹni mẹ́ta ọlọ́run fún àbáríkà sí ẹjọ́ ní ànábì ní ehris alamayafauk o fẹ́ fìgbésí ayé olóríire gbogbo tó bá ti di pé yóò ṣe ọ́ láǹfààní ìní kó o máa sojú kòkòrò ń bẹ bó ti lọ bí ọ̀rọ̀ yẹn nu ọkùnrin mo mọ́ sọ àwọn ọmọ kí omi sàràbí tí máa ọkùnrin ti ṣe jẹun orí ẹ̀ ò pé ìwọ́n tó gbọ́ bùkátà tí wọ́n lè mú wá ló ń ṣe jẹjẹ ọkùnrin ẹ má jẹ́ yín o kò sí tí jọ́sẹ̀ méje múrí kan o ẹ bá mọ̀ sí twenty ẹ máa ṣe wọ́n àti jí àlàálì tí ó bá mú wá ẹ máa design ṣe lórí fóònù ẹ máa ṣe ẹ máa gbowó lórí ẹ ẹ máa kíní pọ́ẹ̀mù kọ ẹ ṣe ẹ gbowó lórí ẹ ìdá bá mọ̀ sí tó jí àlàálì ẹ sọ dọwọ́ ìlú tá à ń gbé ti di bí ìlú èbó sàǹpẹ́ nílùú èbó òun òṣìṣẹ́ kan bí àgbéyẹ̀ mọ̀ òṣìṣẹ́ kan ló èbó ẹ tó bá lọ́rọ̀ àlọ́ èbó fowó ránṣẹ́ sí ẹ máa kí wọn ládàá òṣìṣẹ́ àti wọ́n máa gba shift upon shift wàá ṣiṣẹ́ bẹ̀ kú wọn ò sì bí lakọ́mọ pé fóònù bíi ti nàìjíríà tó nǹkan máa ń ké lọ nǹkan máa ń tún láàṣì lọ kọ́ọ̀lù wọlé ogbe wọn ò bí lọ́dún èbó torí kámẹ́rà wà ń bẹ̀ ó sì gbọ́dọ̀ sùn tíjà tíjà tíjà wà wà sáfùm ọwọ́ agbẹ́rẹ́ tébù ọwọ́ asùn iṣẹ́ ti bọ́ lọ́wọ́ rẹ̀ ẹ̀ ń jẹ fàájì nàìjíríà ẹ̀ mọ̀ àwọn tó wà nílùú òkè wọ́n ń ṣe wàhálà kan tó rówó àwọn òfẹ́ ṣe wàhálà ń bí gbẹdẹmukẹ fún àjùlọ yorùbá ẹ̀rì haúsá ó lè máa ta àlùbọ́sà ó lè máa ta ìmúmu yóò ta dàbínú nù ẹ̀wà nínú Ramadan yóò ta coconut yóò tẹ̀wà yóò tún sọ̀dẹ̀ lálẹ́ ó tún lóko tó bá lásìkò tẹ́fẹ́ dáko wọn kò lọ́jà ó lọ lu wọn yóò tún gbẹ́kànlá àwọn akọrin yorùbá kí làwọn ń àwọn obìnrin nọ́mbà pọ̀lọpọ̀ gbọ́ bùkátà ọkùnrin obìnrin bá gbọ́ bùkátà ó wá lóhùn lálùbáríkà ó rì ihris alama yanfa'u ànábì ní gbogbo tẹ́ máa sọ fún ọ pé yóò ṣe ọ́ láǹfààní ṣojú kòkòrò síbẹ̀ ṣé wàá rí wasta'in billah ọlọ́ba àkí ànábì ànábì wa ni máa wàá rò pé ìgbìyànjú yẹ tó ọdọ lówó àbí lóríire o ista'in billah wá ọlọ́run ọba ní olùrànlọ́wọ́ lórí ìgbìyànjú rẹ̀ ṣe a rí tẹ́kíwọ́tulẹ̀ àlàkọ̀bìlà kí èèyàn jẹ́ káàrin wọn àtọ́lọ́run ọba ó dáa wasilatul ula nǹkan àtẹ̀gùn àkọ́kọ́ nìyẹn téèyàn fi mọ́ sóríire ọ̀pọ̀lọpọ̀ wa tá ń ṣiṣẹ́ ṣe àṣẹ ṣe kọ́nà kà tó ṣiṣẹ́ ṣe àṣẹ kọ́nà ṣe kára ṣé nígbà tó fẹ́ gbaṣẹ́ sóòsàdúà nígbà tó bẹ̀rẹ̀ sóòsàdúà bíríkìlà nǹkan ìmàlélá nǹkan bí sọ ọlọ kírun lásìkò rún mo mọ òrùn kankan àwọn ọmọ wa tí wọn ń gun ọ̀kadà tẹ ń sọkà sẹwọn ń kírun sa ẹ bá bí wọn lérè ẹ bá mọ tí wọn ẹyin ń mú táwọn ọkọ yín ṣiṣẹ́ ọ̀kadà tí ẹ bá bí wọn lérè pé àbúṣe kírun jẹ mọ ẹsà mi ò rò pẹ̀lẹ́ akẹ́kọ̀ọ́ máa ń béèrè o. wọn máa ń dúró àbáwọn ọmọ ìyàwó tó wà mí kíra ṣé wọn máa ń páàkì pé a fẹ́ kírun tí wọ́n máa ń kíjà náà sá a máa ń sún lọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ but ẹnìkan kò kíà ìyàwó kò ní kíà àbú owó kíríkan owó kíríkan náà náà máa bèrè ibi táwọn lọ́kọ́ nǹkan wá nínú sálábà yẹn fà wọ́n tí ẹ̀ máa igbó tó bá rí pé ó ṣe ọláǹfààní wọ́n ń kàwé kà á wọ́n ń kọ́ṣẹ́ kà á kọ́ wọ́n ń kà á kà á nínú sálábà yẹn fà wọ́n wọ́n sì tà ṣùgbọ́n wá ọlọ́run ọba ní olùrànlọ́wọ́ tí a rí tí ọlọ́run bá fẹ́ fìyà ṣe kò ń gẹ́ ìpolówó rẹ̀ yóò rí kọ̀ǹtráńtọ̀ yóò kàn gbáṣẹ́ kan ní wá pọ́ estate yóò kàn dolówó láti bẹ̀ ẹ̀jìnà sí lọ́nù bó ṣe mọ́ rí nù ọlọ́run ọba àlùbáríkà sí ẹ bá ti gba nẹ́sùn ẹ pè mí ẹ ọ̀zàkà fún mi o. Ìsàlẹ̀ ànábì sallallahu alaihi wasallam ni wá ọlọ́run ọba ní olùrànlọ́wọ́ jẹ́ káàrin ìwà tọ́lọ́run bó ta wàlá tààjà ànábì ní but mọ́kà gara mọ́kọ́lẹ̀ wọ́n ìdá asabaka ṣe tí ìkẹ́kẹ́ bá wá ṣẹlẹ̀ sí ọ lẹ́yìn gbogbo gbìyànjú lẹ́yìn gbogbo pé òkú àwọn ọlọ́run ọba tó kọ́lẹ̀ tádé òkú bá wá bọ̀ ẹ̀wù bá níbi ṣe ń kọ́ wa ní fọ́múlà bá ń oríire ànábì falà tẹ́kùn mọ́ sọ pé láwọn á ní ìfà làkàna kádà wà kádà ká ní mo sì wá rìn báyìí ni ìbá sì wá rìn báyìí o àwọn àbára wọn ní mo kò bára mo yà bára mo sọ pé ah ká ní mo lè ti wá mọ̀ ní kí mi náà lọ ṣe medicine bó o ṣe medicine náà ìtọ́lọ̀ ló dì ló dì mọ sọ pé ká mo ṣe báyìí ìbádàrí báyìí nù torí pé fakul mọ sọ pé kọ́dàrọ̀ lọ́ wà máa ṣàwọn tí àdéhùn nǹkan kan bá wá yẹ tó bá yẹ sí bó ṣe rò ó bó ṣe pílánù rẹ̀ okòwò sì ni ó wò wọ́n ní epo púpọ̀ wọ́n ló bá rí pé epo fọ́n àbí o ti ẹ ti ráìsì pamọ́ lé pé yọ̀wọ̀n nú àwẹ̀ kò bá wọ́n mọ́ kul qadar Allah ọ̀rọ̀ ṣá sọ pé tọ́ ìtọ́nà ọba kára kiri ó mọ̀ dọ̀wọ́ ẹni tí mo sọ lẹ́ẹ̀kan tó bá ti pé àsìkò ẹ̀sọ́ tó bá ti pèsè dúkìá sọ pé kọ́dàrà lọ́ ọmọ ṣàfà sọ pé ọlọ́run ti kádàrà pélé o ṣẹlẹ̀ ìtọ́ bá sì fẹ́ ní màṣẹ ẹ dákun ṣé ayé yóò ní rọrùn bá níṣẹ bẹ́ẹ̀ náà ṣe jí àfáì mo tún ṣòwò èyí máa ń gbòdó ń gbà mí èyí ṣe kí èyí ó gbòdó wọn ní tán o ti gbà sẹ́tán bàálù bá wọn àbó gbà sẹ́tán ìní kankan bá ṣẹlẹ̀ èrò sí lọ padà bá ó ní kọ́dàrọ̀ lọ́ ọmọ ṣàfà ó ní ó ní para rẹ o ó gbà fọlọ àyàtò sàyìnà ẹ wá gbára ó ní agbára kí ni ṣe ẹ mọ ní sẹ sàrẹ́là jí lọ lásìkò ó wà gbádà fáà wà gbádà kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ yẹn ó tún lọ bí ó tún wá àyàtò ayé tẹ̀yìn ó gbé ayé ìgbádùn ó dàbí ẹ pé ò problem ayé ìlú kàn mọ́ smooth ẹ hàn sàlàmà yẹn fáwọn sojú kò kò sí nǹkan tí ó ṣe ọ láǹfààní wasta'in billah mọ́kàrá lé agbára rẹ wá ọlọ́run ní olùkúlọ́wọ́ sàdúà ọ̀nà tá a jẹ́ mọ́kàgára tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ mọ́ sọ pé láwọn fa àtúntò kẹ́dá lẹ́kẹ́ àìlẹ́kẹ́dá mọ́ sọ pé ká ní mo ti ṣe báyìí ni kò bá sì wá rí báyìí o kúl qadarallah wà máa ṣá àfààní sọ pé ọlọ́run kára ara pé lè rí bẹ́ẹ̀ ìtọ́lọ̀ bá sì fẹ́ ní ọmọ ṣẹlẹ̀ fa iná láwù torí pé káni káni tó fẹ́ máa sọ tẹ́fùtẹ́ wàá wọlé ṣe ìtọ́ kọ́ ọmọ sọ pé káni mo sì wá sí báyìí ni káni mo sì àwọn àbálàgbà wọ́n ní ẹni tó mọjọ́ ọjà ẹ bá parí ẹ lọ́mọjọ́ kú káni mo sì wá rìn báyìí ni àdébí ní èṣù fẹ́ gbàmẹ̀ wọlé sí ọlá káni mo rẹ̀ mọ́ ní ìlọjà lónìí Ah, hali mo dẹ̀ mani eh, kani, kání kani kání yẹn ṣe eh, yóò ṣe ìgbìtò ṣẹlẹ̀ náà yóò kàn tó máa kó ìrẹ̀wẹ̀sì bọ́ ọmọ ní depression. àwọn ẹ̀yà kan lẹ́nu lẹ́nu bí ìjẹ tàbí jẹrẹ àjọ sọ̀rọ̀ ó ní òun fẹ́ gba àwọn aláṣọ gbági náà ó lóun fẹ́ gba ọjà láti ibi tẹ́tí fẹ́ ń gbaṣọ gbogbo owó tó ní àti ní tó ń gbà kó òun kó síbẹ̀ ìgbà tí wọ́n gbé aṣọ dé ní tó ń bá mẹ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ni ò dáa ó ní àwọn ní ẹ̀dẹ̀ ní mo mọ́ bóun gbé ránṣẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ká ló ń tí ah, ni tí solution bá wà bí tọ́ba máa ń gbà padà tọ́ba pẹ́ fowó kún ẹ̀ lọ ṣe bọ́ ẹ ká ní mo ti wá mọ̀ ni ẹ màá ti wá hmm, ká ní ká ní ẹ bó ṣe ń sọ yóò mọ̀ dùn ọ́ sí alábìnrin pé èṣù yóò mọ̀ ráyè wọlé sí ọlá ń bẹ̀ ẹ wù bá àdàbí ṣe kọ́ wa ní philosophy of ẹnìkan wá sọ pé o ṣe philosophy sápò ara rẹ gbogbo nta ní ìmọ̀ fọlọ́tún náà kìtà bèbè ṣe ìta fi gbàgbé ìgbésí ayé rọrùn o ti bẹ̀ nínú Al-Qur'an al so ìsàlẹ̀ bẹ̀là onímọ̀ pẹ̀lú tákòwé àtú àlàkọ̀tì bìlà ká jẹ́ káàrin àwọn àtọ́lọ́run bó dáa ẹ jẹ́ káàrin àtọ́lọ́run ó dáa jẹ̀ mẹ́ẹ̀ ẹ ní àṣepamẹ́ sọ́lọ́ ọlọ́run ọba mo wá sọ kankan mo ní àwọn bàbá wa níjọ́ wọn pass ní stage yìí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó dẹni ńlá lẹ́nìí bẹ́ẹ̀ níbi ìwé àbí níbi kéw àbí níbi iṣẹ́ òwò ṣíṣe àbẹ́kọ̀ṣẹ́ kìí ṣe wípé iléèwé olówó ńlá rẹpẹtẹ ìní lọ síbẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n bàbá wa ṣàdúrà kún àdúrà pọ̀ ṣùgbọ́n lẹ́nìí nǹkan ẹ ti gbára lé standard pé ẹ ti gbára lé pé ìgbìyànjú àdúrà kéré result ẹ̀ yahoo tí ó mọ̀ bí náà ni a bàbá tàná tí wọ́n bí wa tẹ́tọ́ wa wọ́n gbára lé àdúrà iṣẹ́ díẹ̀ gbàgbára wọn ṣe mọ́ àwa tó ní agbára lé iṣẹ́ standard kó ṣe kó nìkan kó ṣe kó wà ọmọ ṣe swan yóò lè yóò tún ẹlẹ́sì sátọ̀dẹ̀ yóò lọ sẹ́ndẹ̀ ó ti lo kọ̀ǹpútà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kí ló bí fún yín àtọ́dún méjì ló sì wọ sùkúù níjọ́ bọ́wọ́ bá tẹ́tí àbí bẹ́ẹ̀ sọ fún akọ́ wa ọmọ òní wọ sùkúù bàbá mi gan mẹ́bí wọ́n dáhùn padà dáadáa àwọn ẹlẹ́gbẹ́dá wọ́n náà dáhùn padà dáadáa kó tó di pọ́wọ́ tẹ́tí. lónìí ọmọ òtí ìjà lẹ́nu kinní kan ó ti wà léwe yahoo ló sì wá bí kí ló fà á kúò níbi wàsítẹ́rìn bìlà a kúò níbi ìjà rẹ̀ àwọn àtọ́lọ́wọ́n bó dáa ẹsẹ̀ òjò wá lójú. Ah, then ah, lásìpa mẹ́kẹ̀kẹ́ ọ̀dọ̀ ọlọ́run ọba ìmọ̀ràn kankan òbí tí ò bá láṣẹ pamọ́ ẹ ṣe dáadáa fáwọn ọmọ yìí o àwọn tá a ṣe bímọ bíi mò ń bá rí o àwọn tá a jẹ ọ̀dọ́ ẹ̀yin tẹ jẹ bọdà fún wa tẹ àjọ tẹ ìyẹn gbọ́dọ̀ láṣẹ pamọ́ o torí pé àṣẹ pamọ́ yẹn Ọlọ́run bó lò ó fún àwọn ọmọ èèyàn mo ti sọ láì mọye turusi Ramadan ìtàn hatima yìí àbí kèfèrí ni ṣùgbọ́n láṣẹ pamọ́ ọlọ́run dẹ̀ fi yọ ọmọ rẹ̀ nígbà tí àdánwò bọ́mọ rẹ̀ kí ni mo gbé àwọn ẹ̀ kèfèrí ṣùgbọ́n ní àṣepamọ́ ìmọ̀ náà mo náwó gẹ́. ẹ wọ bàbá wọn lè pa ẹ bá ṣe máa ń náwó àwọn àfàlẹ́jọ́ àwọn àfàlẹ́jọ́ ẹ̀yin ti ṣe ẹ̀ máa ẹ̀ ṣe alẹ́ ṣe obìnrin náà yóò ìbẹ̀rẹ̀ kọ́mú sọ bó ṣe wá sí fún yín lọ àwọn afá àdúgbò yà mọ́mú yín nínú ọ̀dọ́ọ̀nù kílẹ̀ ti fún wọn. olóòní òníwó bíkì mẹ́ta tí olókùn tí olùsáṣẹ́tì nínú olùsáṣẹ́tì mẹ́ta náà òun ní pé ìmọ̀ ẹ̀mọ́ mi ò wà láyé ọlọ́run ní pé èmi gẹ mo fi mẹ́rin sí ṣé ó ṣe pé àbísàdà àbí àfa àkàrà tó ń pè mọ́ kó lọ́mọ jù bẹ́ẹ̀ lọ mi ò bá àwọn ẹ̀ tí ì jẹ́mọ́ ẹ̀yìn jẹ́ ká mọ̀ ṣe yìí táwọn bàbá wa ṣe ń jọ̀ tó ní fi rí báyìí rèé bàbá mi bẹ́ tẹ́lọ̀ ni táfà bá kọjá wájú ṣọ́ọ̀bù wọn wọn ni wọn ó dìde tẹ́lọ̀ ti rẹ́ sọ̀lọ́ tó máa rí àfa tó gbà wájú ṣọ́ọ̀bù wọn kọjá wọn ò mọ rí o àfa kan níkan lọ wọn sàré fi sọ eh, machine náà yìí táwọn ti pa mọ́sọ̀ lẹ́nu àní wọn lọ fi bọ̀ bàbá lọ́pọ̀ ẹ̀rọ àbá mi mẹ́bìnú bá mi fi sowó ọ̀kadà oríire yẹn bẹ́ẹ̀ lẹ́yìn ni wọn àwa ti ṣe a ní àṣepamọ́ téèyàn lè sọ pé tọ́ tó bá dọ̀la nínú sọ́tò ká ṣe bí àṣepamọ́ ló ṣẹlẹ̀ fàkàdà àbúhùmá sọ́ọ̀lì hà síbẹ̀ kankan jọjúmọ́ jìmọ́ àwọn ọmọ yìí ọlọ́run ní bàbá wọn ẹni ire ni bàbá wọn ìjẹ́nire òbí ó máa ń ní ìlapa lórí ìṣẹ̀lẹ̀ ayé àwọn ọmọ wa so standard school ẹ̀ wá káàkiri standard school standard standard standard àwọn ọmọdé yahoo mo sọ ní pé stein miller radaja káwa kájẹ́ káàrin àwọn àtọ́ náà ń da ẹni tó bá fẹ́ lo ayé ìdùnnú alẹ́ ìfọ̀kànbalẹ̀ àárín àwọn àtọ́ náà ń da o torí pé ilẹ̀ máa fún mọ́yà nígbà míì tí ò ní sẹ́nì kankan mọ́ ìwọ nìkan ni ó kù tọ́ba wa ní ọlọ́run yóò pọ̀ lọ́wọ́. náà pẹ̀lú ẹ̀. Àbí Musa ìmúra ẹgbẹ́ ṣe o bẹ́ẹ̀ kí nǹkan sáré parí eré kí nǹkan fún ilé àwọn ọ̀nà sókè torí àsìkò wọn láti lọ sọ́dọ̀ mẹ́rẹ̀ pé àdìdì wọn tọ́. àti musa ìgbà tí ọlọ́run ọba ní kí ó sá fún fèrè àwọn gbogbo ìgbàlẹ̀ mọ̀ tẹ̀lé tẹ̀ nígbà tó dà àárín kan wọ́n kan odò ọ̀nà pé kò ságbára kankan mẹ́ wọ́n ti sáré ẹ̀ yorùbá náà sọ wọ́n dé ẹ̀mbá lẹ́yìn lẹ́yìn tó bá sọ kan ògiri kí ló ṣe ṣùgbọ́n padà ilé ìjọba mi lọ mo tẹ́lẹ̀ máa ń yọ ọlọ́run tó mọ̀ pé ọlọ́run náà kò ti gbìyànjú ibi tó lè sáré o ti sáré bẹ́ẹ̀ ọlọ́run lè mọ bí o ṣe yọ ọ̀tá lè mọ bọ̀ kọ́kọ́ yọ sùúrù kó sì dàkú. tọ́lá mi Musa kan odò àti àwọn ọmọ Israẹli tó fẹ́ kó tán sá lọ wọ́n kan omi kò sọ́nà kẹ̀kẹ́ mẹ́ kọ́ọ̀lù iná lẹ́mùtọ̀kù àwọn ọmọ Israẹli ní ànábì Musa ṣé a mọ́ tán ìyàwó náà ti bá wa ibi tí ó pa wá sílẹ̀ àwọn Musa ni o àwọn èèyàn tán ni o ṣùgbọ́n ìmọ̀nì àdébí musa ta ló kù fún jọ́nà ó ní kàlà ìnàmà ìyàrá bí sayahadi ó ní ẹ padà ọlọ́run bá mi ń bẹ pẹ̀lú mi yóò mú ọ̀nà wá wàlọ́ọ̀hì èyẹ máa ń bá rẹ̀ ní stéèjì bẹ́ẹ̀ ní sẹ̀dá yìí ni a ah, bàbá mi ọ̀bọ̀dọ̀ gbọ́ mẹ́rin mi ọ̀bọ̀dọ̀ gbọ́ bẹ̀rẹ̀ ta ṣe ìyàwó ta ni wàá bá sọ báyìí kò sí ọ̀fọ́ nǹkan ìṣẹ̀lẹ̀ lè ṣẹlẹ̀ ah tí ẹ̀ máa sọ fún òbí òbí lè kú ah òbí lè kú pé ẹ kí ló sọ fún ṣẹlẹ̀ ọmọ rẹ òsì níbẹ̀ fún òbí rẹ̀ nírònú níròyìn gidi ìbànújẹ́ àmọ́ tíráfù gẹ ẹgbẹ́yẹ ṣẹlẹ̀ lórí ilẹ̀ bá mi ò gbọ́dọ̀ gbọ́ o lè pa fóònù gbà mí mi ì ní parọ́ bírèkì ti fẹ́ẹ̀lì kí la fẹ́ ṣe ta ló kù ta níjọ náà ọlọ́run bá nìkan so àdúgbò musa ní ìnáwó yẹrọ bí sàyàdì kò sẹ́ni kẹ́tí mo lè pè ọlọ́run bá ń bẹ pẹ̀lú mi ẹgbẹ́ yìí tí mo fi sasọ náà kọ́ ẹ ti sọ pé ẹ ti give up àbẹ́ ẹ̀kọ́ gbogbo àwọn aṣọ ara rẹ̀ gbà ah, tó bá ti wà àṣìṣe tó bá fẹ́ kú bá kẹsẹ̀ wà ní lágbájá ọlọ́run mọ́jì ò dojú ẹ̀ tó bá dojú ẹ̀ ẹ̀ ìyàwó gan lè sọ pé ẹ wo tiwọn náà pọ̀ nígbà wọn fẹ́ ìyàwó jọ àmọ́ sọ fún wọn ọlọ́mọ fàdánwò kan wá mọ́jà fi bí àdánwò mẹ́rin tó nífẹ̀ẹ́ wa so ẹ̀dá nídìí ọlọ́run ọba tẹ́kọ̀tà alákọ̀bìlá káàrin wa àtọ́lọ́run ọba kó dáa ẹjá ṣe báyìí ẹjá kẹka yòókù lọ lérè pé àwọn mẹ́wàá àwọn kí n kẹka kí wọ́n lọ só lẹ́nu níparí ẹlẹ́kejì gbogbo ìlú láyà yìí ṣùgbọ́n sásìkò mọ́ òun ni àríbọ̀ wàlùkọ̀nà òfẹ́ gbogbo ìsayé ìdùnnú òfẹ́ dàbí ẹ pé òní ṣòro láyé mọ ẹ yọnu sí gbogbo tẹ́tọ́nà bá ti ń gbé wá kó wá ní tẹ́lọ́rùn mọ wò pé ah lápẹjá ṣe wá lówó jù mí lọ ara ṣe wá nípò jù mí lọ ní tẹ́lọ́rùn mọ pé àwọn kan náà ń bẹ ẹgbẹgbẹ̀rún ẹgbẹgbẹ̀rún ń bẹ ní abẹ́ ẹsẹ̀ tiẹ̀ náà wo àwọn tó kéré sí ọ mọ wo àwọn tó wà ní òkè rẹ ẹlẹ́ẹ̀kẹta alákọ̀tún àtọ́yìbá máa àkọrí ọmọ kàmílà ẹ̀ka à ń dàlàyé lórí àwọn ẹ̀bọ̀ kọ́tàrà lọ. ẹ jẹ́ ká tún nẹ́ṣípù àárín àwa àtàwọn tó súnmọ́ wa ẹ jẹ́ kó dẹ́mẹ́rẹ́ ẹ má bínú màá kà máa ṣẹlẹ̀ nísìnyí mo máa ń wò pé bóòlù ọkọ̀ àti àwọn òṣèlú máa jà nínú ilé àwọn àsìtẹ́ fi ń jà ẹ̀ lè lo ìgbésí ayé tó tó wà fún ṣé bẹ́ẹ̀ náà kọ́ ìyàwó ń ká kúkú ó di ẹnu jọ ọkọ náà ká kúlúkúlú èmi ìyìnbó bí ìjà lálẹ́ sàárọ̀ rí bá dáko akọrin mi ò tún ọ bí olóhùn ọ̀jẹun ẹ ọlọ́run oúnjẹ olódò oúnjẹ tó filẹ̀ yìí wà ní jẹun iṣẹ́ gẹ́gẹ́ ni tó fi bẹ̀rẹ̀ torí ìyẹn gan ti ohun gan ti mọ̀ yóò ti gbóúnjẹ lẹ̀ àwọn yẹn nu díẹ̀ bàbá àwọn ẹjọ́ náà yẹn ni so ó wà náà òun bó bí ìjà òun á jẹun ìjà mi ò ju jáde ńlẹ lọ padà wọlé sálámà náà ni nísìnyí ọkọ ó ṣe wọlé tó ní sálámà sí ìyàwó ẹ̀ tó ṣe wá sálámà ẹ̀ yẹjọ́ pé ètò òṣèlú àárọ̀ yẹn tàbí mo kàn fọwọ́ pé action lásán náà ni àwọn àgbàlagbà ní kíní kan ọ̀pẹ́ ẹ̀rù ẹ má fi ní akùnrin ò ní ìdí wàhálà tó bá gbẹ̀gbẹ̀ máa fi action ni mo sì ní díẹ̀ ẹ sì sáà ṣe ẹ̀yà àlè náà ni so àlàkọ̀ bẹ́ẹ̀ náà kọ́rìbù so kéèyàn jẹ́ káàárín àwọn alásùnmí yẹn àwọn ọ̀rẹ́ nísìnyẹ́mẹ̀ wo ká tó rọ́mọ ìyá wa mí ìdájọ́ wa àtàjọ bí wa àwọn àtàjọ jẹ́ àjọṣe á ti ríra ẹ̀ wá ń jà ọkàn yìí ò ní balẹ̀ wọn lẹ́yìn lọ́yà tó sàyìn náà ìyìn tó bá wà ń bẹ́ẹ̀ àwọn ìyá ẹ̀ka bẹ̀rẹ̀ ẹ̀ka bẹ̀rẹ̀ kàwọn máa dalẹ̀ kò tẹ́ wọ́n fẹ́ travel lọ́jọ́ kẹmi wàá sọ fún pé mò ń bọ̀ àdàjọ́ sọ̀rọ̀ mú communicate ẹ̀ mú communicate ẹ̀ ní sọ́fẹ́ nìyí wọ́n sàbẹ̀rẹ̀ ìgbà tí mo wá dédé mo ti dé àárín ọ̀nà tán mo wá rí à ah, èmi náà tiẹ̀ ń bọ̀ ṣẹ́mọ̀ ẹlòmíì bẹ́ẹ̀ yẹn ṣe máa ń ṣe ó wá pè mí ó wá ó ah, star ó ní èmi àti yín ti dọmọ ẹ̀yà tẹ́ ẹ fi kúrò nílé ẹ ẹ̀ sọ fún mi ẹ ti abẹ́ ẹ̀dẹ́ mo ní ah, mo ní mi nǹkan mo ní mi kàn pé mo lè mọ̀ wá mọ́ pé mo kàn ó ní náà á ti tọ́ pẹ́ẹ́rẹ́ mo wá ní ah ìtẹ̀ ẹ̀dẹ̀ wá ṣe mo ní mo wá sàdọ̀ mo ní mo ní wà láì pẹ̀lẹ́ sí wá sọ yìí ó sì wà dáa iye tó bá ń bi ẹjọ́ sọ ẹ̀rẹ̀ ká kúkú ẹ̀ka àkíyọ̀dé ẹlẹ́gbẹ̀ẹ́ máa já wẹ̀wẹ̀ ẹ̀ tó bá lọ jẹ́ pé o orí pé nǹkan yẹn ó nídìí kẹ́ ẹ pín yà ẹ pín yà tó kálukú wà lálàáfíà ẹ ọlọ́run pé tẹ́ ẹ bá fẹ́ ṣàtúnṣe tàbí kẹ́ ẹ túká pẹ̀lú dáadáa á lágbájá mi ní bá ṣe mọ́ ìbára bíi ká ẹ̀ ṣe kọ́tùnú náà kọ́ ló sọ àdàfìrọ́kùn bẹ́yìn ni wọ́n bẹ́yìn náà but ẹ má jò jẹ́ títà náà rárá yorùbá náà nílà kàwé ní káàárọ̀ òjìbí but ẹ tó wà pé ẹjọ́ ń ṣe ẹjọ́ ń ṣe ẹ wá ní ọkàn nígbà mọ̀kàn máa wọn ṣiṣẹ́ ni mo ṣe bá ṣe wà mú kàwé wò wọ́n ayé wọn wọ́n bí mi bá wọn bá ṣiṣẹ́ so torí pé wọ́n máa ṣe ọlọ́run ní àtàrà àkọ́kọ́ ó tún máa wá sí ara rẹ torí pé ò ní rí dùnú ò ní rí dùnú o because inú ló mọ̀ bàjẹ́ pé mo kàn máa ń ṣiṣẹ́ ní oyin tí ẹ̀ gbá tí à nígbà tó ti gbá tí ẹ̀ ń kúrò lọ́dún ọ̀rẹ́ lọ bá ẹ̀ ń tọ́ gbá tí ẹ̀ kí wọ́n náà lè fi kó lè lo happy life má fi ayé ayé aláyé ṣe ayé tiẹ̀ àlàkọ́tù àlàkọ́tù àtọ́yíbá má àkọ́rẹ́ ká ní ìbálò tó dáa pẹ̀lú àwọn aláṣọ ẹlòmíì nébọ̀ rẹ̀ bátìrì mọ́tò rẹ̀ lọlẹ̀ kò lè lọ bá nébọ̀ rẹ̀ pẹ̀lú bátìrì tó gbọ́ mọ̀ pé àárẹ̀ àwọn ṣe kí ni àdàkùdà yóò wá ṣẹ̀ṣẹ̀ máa ti ọkọ̀ ah, wàhálà lélẹ́yìí happy life wà nìyẹn ẹlẹ́kẹ̀ nọ́mbà tó kẹsàn ẹlẹ́kẹ̀rin idaratul waqt wa tahdidul ahdaf kéèyàn máa lo àsìkò yẹn dáadáa kéèyàn dẹ̀ ní hadaf kó ní vision yìí tí mo fẹ́ fàyè mi ṣe yìí tí mo fẹ́ ṣàyè mi ṣe yìí tí mo fẹ́ jẹ́rìí kó dẹ̀ mọ ṣiṣẹ́ tọ́ka ẹ̀ ó mọ jẹ́ kí èèyàn ní happy life mo máa ń sọ fáwọn èèyàn wípé nínú nǹkan tó máa ń dùn mọ́ mi nínú jù láyé méjì náà ni kí máa kẹ́kọ̀ọ́ àti kí máa kọ́ ẹ̀ mo máa sọ kò sí nǹkan mìíràn tó interest mi jù báyìí lọ so ẹni tó bá ẹni pé tẹ bá gba olùkọ́ sílé school sí school tó yẹ pé olùkọ́ yẹn tó bá yẹ pé títì yẹn gẹ́gẹ́ ó ní pàṣẹ fún gbówó yorùbá àṣẹ ní kókéré tó ẹni pé ìdúró tí ìdúró fi máa ṣiṣẹ́ yẹn torí pé hádàfù rẹ̀ ni wíṣẹ̀ nìyẹn kókó mọ̀kọ́ yẹn bọ̀ tíkà tó yẹ pé kì ṣe pọ́ fẹ́ teach àìrí kẹsì kan lókàn ṣe kiri lókàn fi bá rẹ̀ mẹ́ ẹ rí i pé complain láàárọ̀ complain lọ́sàn-án complain lálẹ́ ọmọ tó bá wá ṣe rádaràda láàyè ànàbàjẹ́ pé èmi ò láwọn bí yó mi ò lọ́yẹ̀ ń sá kò ní ìwòta tó ní skul gẹ́ so ẹ jẹ́ ká ní Adam nǹkan tí mo fẹ́ jẹ́rìí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì tí ó ti pé wọn ò dórí ọkọ ẹ lọ wò ò wà intentional nípa pọ̀ fẹ́ lólé ọkọ àwọn màmá wa tí wọ́n bí wa yìí tọ́jú òkò yìí ojú wọn rí lé ọkọ náà but mo máa ń sọ àwọn àgbà wọn sọ pé kò síbi tí mò ń lọ ànádàlẹ́ làájọ náà obìnrin tó bá nírú àníyàn báyìí ni ó jókòó lé ọkọ but tó ní kí ni nonsense tó bá ti nonsense wá èmi náà bá tèmi lọ ọkùnrin pọ̀ ń ta ẹ̀ rí i pé rú ẹ̀ ọkọ̀ tí wọ́n fẹ́ pọ̀ ó sì padà lè mọ́ nìyí.

ò ní jiná lásìkò. lájò lásàwọ. oúnjẹ làwọn mọ̀ ọfẹ àwérè ọkọ ọfẹ tán ọkọ ọfẹ tì á oníwọn ò dá ìwọ ló dá o èyí mọ ní hadaf hadaf pé mo ti fi ọ ibi tá a bá jọ àjọ manager àti ọba ti jẹ nǹkan tó extreme bóyá tó fẹ́ la ẹ̀sìn lọ àbó fẹ́ la ẹ̀mí lọ ẹlẹ́ẹ̀kẹ́ tó kàn ó ní pé ẹlẹ́ẹ̀kẹ́ ara mi ẹ̀ṣọ́ khairu nas man yanfa'u nas as'adu nas man yanfa'u ẹ jẹ́ ká fi ẹ̀ sọ́kàn gbogbo olóríire kò sí olóríire kan àfẹni táwọn èèyàn bá tara rẹ̀ sórí rẹ̀ khairu nas anfa'uhum lin nas alhadith ẹni tó soríire jù ó ní ẹni tí àwọn èèyàn tara rẹ̀ soríire ebi ń pa ìwọ yóò bá ń bámú ebi ń pa àwọn alájọṣe rẹ̀ ó soríire o abdullahi bin mubarak rahimahullah ta'ala àfáà ni olówó tó wà ní tó ni ó máa ń lọ hajj lọ́dọọdún wọ́n ní ọdún kan ìwà lọ sí tó bá sáfẹ́ lọ sí hajj bí ṣe fẹ́ ṣe ni pé gbogbo ọlọ́run irú ọlábẹ̀ mọ́ṣálá ìdàgbò wa náà àwọn ọ̀rẹ́ rẹ̀ aládùúgbò àwọn alájọṣe wọn jọ yóò ní ẹja lọ àbáṣáyà ẹjẹ gbọ́ ọmọ lọ ẹja àbàkùrà wọn náà ìjà wọn ṣe jẹ ní pé lẹ́wà ní àbáṣà ilé ìfẹ́ náà ní hajj wọ́n ní two hundred thousand ẹ̀mú wa èmi làkápò àbúzá náà bẹ̀rẹ̀ fẹ́ náà ní three hundred thousand yóò wà gbogbo owó yẹn jọ lọ́wọ́ wọn yóò gbowó ẹ̀ yóò wà ní ẹja mọ́ lọ. ṣé wọ́n ti wá lọ lórí ìrìnàjò àbọ̀ṣà fẹ́ ra aṣọ òní òsanwó ẹ̀ òní sẹ́kẹ̀tìrì tó kówó lọ yóò mọ̀ aṣọ ohun tí wọ́n rà títí wọ́n fi lọ tí wọ́n fi dé ẹ̀pẹ́ kálukú rò pé owó mi náà mo ṣe kí ni mò ń ná tẹ́ máa ti wá dé padà yáà dá owó kálukú padà fún un ṣe máa ṣe every year abúlé ìgbọ̀n bára ó wá lọ sí hajj lọ́dún kan pẹ̀lú àwọn èèyàn rẹ̀ fàmọ́rọ̀ mi obìnrin yẹn ó lọ ọlọ́run abẹ́ ọ́ jẹ́ ajẹ́rú tí ó mòrè rẹ̀ jẹ́mọ̀ bá ṣe wábí lónìí ta ló jẹ́ pé àkìtàn ló ti lọ mú un tó jẹ́ sáré mo tó kẹ́ni ẹgbẹ́ wà fún torítọ́ lọ́ọ̀ kó mọ́ ságòsí kẹ́ni yẹn rí mi tàbá parí jọ pé pé àtẹ̀ ó lọ sórí àtẹ̀ kó má parọ́ o ó lọ sórí àtẹ̀ ó lọ wo àjẹkù àwọn èèyàn àbí ẹyẹ kan tó kú àbí kìnní kan iná kó yẹ tó fi jẹ sàárì tó bá gbọ́dọ̀ ìkẹ́ bá rí bẹ́ẹ̀ níjókòó yìí àbá ti parí kó wà ní. arábìnrin yẹn abẹ́ mọ̀bára ti rí pé ó wá sórí àtẹ̀ ó wá sa òkú ẹbí ẹ òkú kẹ̀kẹ́ abẹ́ mọ̀bára kọ́ ni máa tẹ̀pọ̀ bí ààrẹ ìfẹ́jìlá ewé bẹ́ẹ̀ fún ẹ̀sẹ̀ ó ní ní ṣùgbọ́n ó ní àwọn ọmọ ẹ̀rú wọ́n wà nílé wọ́n bẹ́ẹ̀ jẹun ìṣúgbà tí wọ́n jẹ àwọn òkú méje ló ń wá sà kó rẹ̀ gbogbo. ẹ tẹ̀lé kọ̀m̀plé ẹ tẹ̀lé kọ̀m̀plé nípa ọlọ́run ọba ẹ mẹ́ pa tó wà nínú ìdẹ̀ra. Ah! ọ̀rẹ́ mi bá ti wá ní ah! ó sọ lé wọn ó délẹ̀ ó dá àwọn ọmọ yẹn. ọ̀rẹ́ bá pe kọ́ndìmọ̀ ẹ̀ tí bá gbé owó lọ. ó ní àwùláì ó ní sọ̀rọ̀ àwọn fámìlì àhùwàjì wọ́n ní bùkátà sí owó tá a gbé láì ju ká bàtú sí hajj lọ bá tó owó dáa ìlàdá rẹ̀ lọ́dún yẹn àbúláàbúlá ti padà lọ lé lọ hajj lọ́dún ẹ wá wé mọ́ náà àwọn ọ̀rẹ́ rẹ̀ gbọ́ ìkú ó gbowó àwọn ọkọ́dìmù rẹ̀ orúkọ gbọ́ kọ́ lọ́wọ́ lọ hajj nígbà tí wọ́n wá dé gọ́mọ wa kí gbà ah, asàkùn hajj ọ̀hún oṣù púpọ̀ ṣe fẹ́ kú náwó wa kọ́ lọ́wọ́ ah, mẹ́mọ̀ yóò àìbùrẹ̀kẹ́sì mọ́ra yẹn wá fi ìbẹ̀rẹ̀ àwọn ní pé ọba wọn pé àjìkè níbi òkú òkú a rí ọ̀tá àjẹ gbogbo ṣe fẹ́ ṣe gbogbo ìnáwó gbogbo ẹ̀ ibi kàfí ni bá sọ wípé ka Allah subhanahu wa ta'ala ọ̀dà bẹ́ẹ̀ pé ọlọ́wọ́ bá ó rán wọn lákùnkàn tó wá ṣe hajj àná ipò náà bá rí ká wà ẹ jẹ́ ká wo àwọn èèyàn tó wà láwùjọ wa a bá jáṣe o lára oríire ẹ̀dá pé lápọjá àkóso oríire ẹ wo àwọn èèyàn wo ló ṣe látara rẹ̀ ọlọ́run bá bẹ̀ ọ́ mọ́sálà ìṣèwádìí olóríire tí àwọn èèyàn ó ti ara wa ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó pọ̀lọ bẹ́ẹ̀ yákádó lórí ìwọ̀nba tí a ti sọ àti ẹ̀ tí dé ìlàta nínú ojú ọ̀nà tí a là kalẹ̀ torí pé gbogbo ara fẹ́ ká soríire ìṣẹ̀lẹ̀ ayé olóríire sì dáa púpọ̀ láṣẹ kí ni o láti gbé ní paríparí ẹ jẹ́ kí n kàn mọ́ ìkáyà tani ìbá tiẹ̀ mú o ọ̀rà ẹ jẹ́ bó ti mọ́ Ahmad ibn Hanbal alimami Ahmad ibn Hanbal mọ́mọ́ Ahmad ibn Hanbal ṣe àrí nínú nǹkan tí táwọn tó wá àti sórí rẹ báyìí ṣáàlà àbí ẹ̀kọ́ ń jẹ báyìí torí pa tiwọn tí ń jẹ oríire ọwọ́ àpò nǹkan táwọn sọ̀rọ̀ àpò èṣù ṣe àrí èṣù olóríire lọ́tà rẹ̀ olórí ibú lọ̀rẹ́ rẹ̀ ṣé bẹ̀rẹ̀ àbẹ́kọ̀ọ́ tálọ̀ tání ọ̀tọ́ tálọ̀ tẹ́sù jẹ́lẹ̀ tání ọ̀rẹ́ sù sí ọ̀tẹ́ yẹn máa ń kéèyàn ṣubú ni àbí kéèyàn líle ìṣubú wa lè ṣùn lé ọlọ́mọ gbà fún o ṣe wá rí ibi ṣe ń lé o gbogbo aspect ni wàá máa dẹ wa aṣọ tó rí lé wa náà ni ẹ̀sìn àtàyé ẹ̀rọ padà láti lẹ́bi gírí ní àṣàlẹ̀ tó bá ti wá rí pé ayé yẹn ti da ẹ̀sìn yẹn ti da ìyẹn wọ́n fẹ́ lọ bá ọlọ́run ọba èso ó dé ìrẹ̀tẹ́ yóò fi wọ̀ sáré. mẹ́ta ọmọdé Muhammad rahimahullah ta'ala wọ́n ní ìgbà tí bàbá Ahmed ó wà ní Baghdad ó wá sàárẹ̀ ìbùsùdé ààrẹ rẹ̀ pọ̀ wọ́n kàn gbọ́ tí bàbá Ahmed sọ wípé labad labad labad ah ìtumọ̀ rẹ̀ pé kèétí rí bẹ́ẹ̀ kèétí rí bẹ́ẹ̀ kèétí rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ tó bá labad ah ó kù díẹ̀ ó kù díẹ̀ mo ní má dàtà kúrò ní Ahmed wọ́n máa bẹ̀rẹ̀ kí ló ẹ̀rọ àwọn òbí akàn án ẹ̀gbá rẹ̀ kó bí wọ́n fẹ́ máa jà án à wọ́n máa bẹ̀rẹ̀ ní ara o mo ti lo ayé mi fọ́nà ẹ̀sìn lọ́sàn-án lóru ọlọ́run àdẹ́wò pọ̀ ọlọ́run mú mi dúró lórí ẹ̀sìn ó kú gẹ́gẹ́ tó ti máa kú láyé èṣù mọ̀ ti dé ìnàṣẹ̀ ìtàn èṣù dé ètò tọ̀lẹ̀ ní ó ti ń wá gbé àwòrán onírànràn bá mi tẹ̀gbọ́n pé èso ọmọ kí ló lè fi múrò ẹni yìí o tẹ̀gbọ́n tó sọ fún èso ọsọ pé ah ahmadu ahmad àgbàgbọ́ bọ́ lọ́wọ́ àwọn tó kí tó bọ́ lọ́wọ́ pé sẹ́mi pé èso gbé ó léde tó bá yẹ kó sọ pé àmọ́ ti bọ̀ wọn láti dé. Yorùbá wòye. Mẹ́mọ̀ Amadu wa láàbà ntí hmm. bọ̀ lọ́wọ́ rẹ̀ tán àtà àbòs. Ṣé mo ti kú náà? Kọjá pé mi ò rí mi mú ìgbà mo tó escape lọ. Máa dàrẹ̀ ní pé tá a bá ń sọ rere lónìí, a sọ̀sọ́kò tó tí ó le o. Gbogbo ẹni tí a bá pè lórí ire láyé olórí ibú ọ̀pọ̀ tó lọ kíkà wọn tí wọ́n ń fẹ́ kí wọ́n mọ̀ mọ̀ rere ẹ̀ délé. Nàbà wà ní sùn ẹ fi sọpọlọ bẹ́ẹ̀ tọ́kọ̀ máa sori lè ríbi tẹ̀sí èṣù lé yín ẹ bá sori lè ríbi ayé èṣù lé yín làwọn náà mú ti díẹ̀ kí ló wà ń bẹ̀ ibo olówó ẹ̀ wọ́n náà gbọ́mọge díẹ̀ ibo olówó ẹ̀ èṣù lẹ́ so téèyàn ó fi kú pẹ̀lú oríire yẹ ìgbà náà lẹ́yìn tó gba ìhòòdò bàbá àbọ̀dé fi ara o ní ìdìbò lọ́wọ́ rẹ o àtàwọn amúsàlàtà òfin tí ìbí kú ìtàwé ìdìbò ọwọ́ rẹ̀ abiola ọba subhanahu wa ta'ala oríire tí a ṣe ká tó débi lẹ́yìn ọlọ́run mọ̀jẹ̀ kó ní bó kẹ̀yìn rẹ̀ o èyí tá a tún ṣe nígbà tó wà mí lẹ́yìn náà ọlọ́run mọ̀jẹ̀ kí orí bó tẹ̀lé fún wa oríire ayé àti ẹ̀sìn ọlọ́run kó papọ̀ fún gbogbo wa lápapọ̀ kó papọ̀ fún àwọn àtìrẹ́dìrẹ́ wa ọlọ́run kó